ṣe bàbá lókè. ká ní wọ́n tún fi gbogbo gbogbo kẹ́mi fún ọlọ́run ìwọ nìkan ṣoṣo nìyí ọlọ́run tó dáa. Let's return all the glory back to him. Ẹ dá ògo yẹn padà sọ́dọ̀ ẹ̀. Ọlọ́run tí ń jẹ́ èmi ni. Alágbára lórí àwọn tó pera wọn ní alágbára. Olúwa lórí gbogbo tó ń jẹ́ olúwa. Ọlọ́run gbogbo àwọn tó pera wọn ṣe ọlọ́run. Ọ̀kan ṣoṣo àràbà tó ń darí ayé àti ọ̀run. Olójú kárí ayé apọnmọ má lọ gbàjá. Hey, Lord will celebrate you. We give you worship. Lord will bless you. Mo gbọ́ Ọlọ́run CAC e ga. Mo gbọ́ Ọlọ́run CAC e ga. Ọlọ́run bàbá lọ́lá olómiyè. Mo gbọ́ Ọlọ́run CAC e ga. Mo gbọ́ Ọlọ́run CAC ga. Oníṣẹ́ ìyanu ni bàbá yẹn mo gbọ́ ọlọ́run csc ga ọlọ́run bàbá lọ́lá olómiyè mo gbọ́ ọlọ́run csc ga ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ògo ni fún olódùmarè mo gbé ọlọ́run ga nítorí tó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé lórí ayé ìwọ tó ń gbọ́ mi láti ibikíbi àkókò yòówù kó má ṣàìgbọ́ mi lórí ayé rẹ lórí ilé rẹ lórí ìṣerere rẹ mo wí pé ògo ni fún orúkọ olúwa ǹjẹ́ nínú ìrìn àjò ọ̀sẹ̀ tuntun yìí mo gbàdúrà fún ọ mo súre fún ọ ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ọ̀sẹ̀ yìí kò ní fọ ibi fún ọ lórúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ yìí wákàtí tó wà nínú rẹ̀ ìṣẹ́jú tó wà nínú rẹ̀ ìgbà àti àkókò tó wà nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà kò ní mú ìkorò bá ọ ìjáde rẹ àti ìwọlé rẹ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù ibi ò ní bá ọ gbé níbi tí àánú Olódùmarè kò ní bọ́ ọ dé ẹsẹ̀ rí ò ní yà níbẹ̀ lọ́sẹ̀ yìí ìwọ tí ó ń gbọ́ mi níbi tó ti ń gbọ́ mi tó sì ń rí àmì ṣe lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo gbàdúrà bí o ti ń wọlé tó ń jáde nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí nínú ìṣe rẹ gbogbo nínú ìrìn àjò rẹ ò ní kábàámọ̀ àbámọ̀ ò ní wá sọ́nà rẹ ìbámọ̀ kí n má jáde ìbámọ̀ kí n má jẹun yìí lórúkọ Jésù ò ní kábàámọ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí tá a bá rí ibikíbi tí èṣù parí iṣẹ́ sí níwájú rẹ níwájú ọkọ rẹ níwájú ọmọ rẹ lọ́nà ọ́fíìsì rẹ lórúkọ jésù olùgbàlà iná ọlọ́run run dànù nítorí akọ̀wé rẹ̀ wípé iná síwájú ogun olúwa ó sì jó àwọn ọ̀tá rẹ̀ run iná ọlọ́run ó run ogun náà dànù ògo ni fún orúkọ olúwa gbọ́ eléyìí bó o bá rí àmì ṣe gbogbo àkọsílẹ̀ ogun fún ọ bí ọmọ ológo lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù fagilé gbogbo àkọsílẹ̀ ọ̀tá èyí tá a fi hàn lójú oorun lójú àlá rẹ lórúkọ jésù olùgbàlà ẹ̀jẹ̀ jésù fagilé lórúkọ jésù gbogbo àròkọ ọ̀ràn àròkọ ikú accident lórí ọkọ lórí aya rẹ lórí ilé rẹ ẹ̀jẹ̀ jésù fagilé bí o bá rí àmì ńlá ṣe lórúkọ jésù kristi ìpele tí wọ́n máa ń rìnrìn àjò ògo dé nínú ìdílé rẹ tí wọn kì í lè tẹ̀síwájú mọ́ agbára tó jí Jésù dìde nínú òkú ó yá kó gbé ọ tẹ̀síwájú kó gbé ọ kọjá abẹ̀ ìkòríta tí wọ́n dé nínú ìran yín tàti tẹ̀síwájú máa ń nira fún ìwọ ọmọ ológo yẹn fún ìwọ tó rí àmì ṣe yẹn lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ní ìpele yẹn agbára àti àṣẹ tó jí Jésù dìde nínú òkú ó yá kó gbé ọ kọjá abẹ̀ àwọn àmì tá a fi límìtì yín nínú ìṣerere ẹ̀jẹ̀ Jésù parẹ́ láyé rẹ̀ ògo ni fún orúkọ Olúwa mo wí nípa tiẹ̀ lórúkọ Jésù agbára ńlá látòkè wá tí ó sọ ẹ́ di ẹ̀rù jẹ̀jẹ̀ níbi gbogbo fún àwọn aṣebi agbára Ọlọ́run ọwọ́ Ọlọ́run ọ̀wọ́ Ọlọ́run bí o bá rí àmì ṣe lórúkọ Jésù kó wọnú ayé rẹ lọ. lórúkọ jésù kó wọnú ayé rẹ lọ ògo ni fún orúkọ olúwa orí ògo tó gbé wá kò ní dorí ogun àránsí ọ̀tá nínú ayé rẹ tó di ogun agbára àjíǹde gbé mì àránsí òkùnkùn àránsí ọ̀tá tìdílé tó mú kí ìwọ ọmọ ológo kó o mọ ráre lórúkọ jésù olùgbàlà iná run ún dànù bí àdúrà jábésì bó bá lè ṣiṣẹ́ ìyanu nínú ayé rẹ̀ lórúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo agbára tó fi ọ́ sínú ogun nípasẹ̀ àdúrà yìí bó bá rí àmì ṣe ogun náà di àwátì wàá rògolò wàá fọ̀n lókè ọkàn rí ó balẹ̀ lórúkọ jésù olùgbàlà mi ò mọbi tó o ti ń gbọ́ mi àkókò yòówù kó máa gbọ́ mi ẹ̀mí ikú tá a ti rán sínú ayé rẹ kó gbiná sọnù àkọsílẹ̀ ikú tá a ní nípa tiẹ̀ ẹni tó gbé ikú mi ní ìṣẹ́gun ó gbé ikú náà mì ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù ò ní ṣọ̀fọ̀ ọmọ lórúkọ jésù ibi ò ní bá ọ lórúkọ jésù ò ní rí dààmú ìpìlẹ̀ ogun ayé nínú ayé rẹ ẹ̀mí mímọ́ ti náà bọ̀ gbogbo ìpìlẹ̀ tó gbé ogun dúró nínú ìgbéyàwó rẹ nínú iṣẹ́ rẹ nínú ayé rẹ gbogbo ìpìlẹ̀ tó dí ogun mú lórúkọ Jésù agbára àjíǹde dìgbòlú owó olulẹ̀ lónìí ẹrù ayé lára rẹ kó máa gbiná ẹrù ayé lára rẹ kó máa jábọ́ gbogbo ń tá fi pamọ́ sí ọ lára tó ń lu àlàáfíà rẹ lẹ́nu ó yá kó gbiná gbogbo ohun tó mú kó mọ́ má mú bọ́ ohun rere gbogbo ẹrù ọ̀tá gbogbo ẹrù ayé gbogbo ọfà òkùnkùn tó mú kó mọ́ ní ìjákulẹ̀ kó mọ́ má mú bọ́ lórúkọ Jésù ó gbiná sọnù májẹ̀mú òdì tí òkùnkùn ní lórí ayé rẹ ó bàjẹ́ ògo ni fún orúkọ Olúwa ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi ẹ̀yin odi ẹ̀mí ẹ̀yin odi ẹ̀mí gbogbo ẹ̀yin ẹ̀mí ẹ̀yin ẹ̀mí tó ń ṣiṣẹ́ lòdì àkọ́ wípé àyà yóò pa àwọn àlejò wọn ó fi ìbẹ̀rùbojo jáde níbi kọ́lọ́fín wọn gbogbo ẹ̀yin àránsí ogun nínú àwọn ọmọ nínú ayé àwọn ọmọ ológo tó ń gbọ́ mi láti ibi gbogbo lórúkọ Jésù ó yẹ gbiná ògo ni fún Ọlọ́run wa ẹbọ tí òkùnkùn gbé nítorí tiẹ̀ lórúkọ Jésù kẹbọ pẹlẹbọ ọfà kó pọ lọ́fà gbogbo ọfà òkùnkùn lára rẹ kó gbiná sọnù wàá ṣe rere yóò rọ̀ ẹ́ lọ́rùn O ní rí ìbànújẹ́ ìwọ tó ń gbọ́ mi yẹn gbogbo bí tí ẹ̀tọ́ rẹ wà agbára tí ò ṣe é dá dúró tó sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun yìí kó gbẹ ẹ̀tọ́ rẹ lé ọ lọ́wọ́ ò ní bá wọn kúkú àwọ̀kú ò ní kúkú àìtọ́jọ́ ẹsẹ̀ ọ̀fọ̀ ò ní wọlé ẹ ẹsẹ̀ ibi ò ní wọlé ẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì nínú ayé mi nínú ayé rẹ ìkorò déèwọ̀ mo wí nípa tèmi àti nípa tiẹ̀ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì èyí tó kù nínú ọdún yìí èso ní gbomijé lójú wa ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa abiyamọ kan tó rà mí ṣe wọn nírúkú ọmọ káwa mọ́lé lórúkọ jésù olùgbàlà olóore rẹ olóore mi tọlọ́run ń lò fún ọ tó ń lò fún mi lórúkọ jésù ayé ò ní ṣekú pa ògo ni fún orúkọ olúwa gbogbo ẹ̀yin obìnrin pátá ẹ̀ ní dopó ẹ̀ ní ṣọ̀fọ̀ ọkọ ìwọ bàbá yẹn ayé ò ní kú mọ́ ọ lórí àwa abiyamọ tòótọ́ lórúkọ Jésù mo wí nígbà kejì àní mọ bójì ọmọ ọmọ ò kú mọ́ wa so rámi yìí ṣe ayé ò fi kú ọmọ sí ọ̀rọ̀ ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ogun ayé dópin lónìí ogun èṣù dópin lónìí onísàmù wípé okùn já àwa sì yọ ìrànlọ́wọ́ wa ń bẹ ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun gbogbo ogunkógun nínú ayé rẹ lórúkọ Jésù ó gbiná sọnù mo kà báyìí nínú ìwé Sámúẹ́lì kínní orí ìkejìdínlógún mo kàn fẹ́ ka ẹsẹ̀ kan níbẹ̀ kí n fi súre fún ẹni ẹsẹ̀ ìkeje orí kejìdínlógún mo ka ẹsẹ̀ ogún àti ìkọkànlélógún ó ní Míkálì ọmọbìnrin Sọ́ọ̀lù sì fẹ́ràn Dáfídì wọ́n sì wí fún Sọ́ọ̀lù nǹkan náà sì tọ́ ní ojú rẹ̀ Sọ́ọ̀lù wípé èmi ó fi fún un yóò si jẹ́ ìdẹkùn fún un ọwọ́ àwọn Filistin yóò sì wà ní ara rẹ̀ Sọ́ọ̀lù sì wí fún Dáfídì pé ìwọ ó wá di àna mi lónìí nínú méjèèjì mo wí ní lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun gbogbo ohun tá a lè fún oore tá a gbogbo ọ̀nà lẹ́yìn tó lè dúró bí ìdẹkùn lórúkọ Jésù agbára Ọlọ́run kó gbá wọn dànù orí ọ̀fẹ́ tó fi borí tòní kó sínú ìdẹkùn sínú ìmọ̀ sàtánì lọ́wọ́ ogun onílara níbi iṣẹ́ rẹ nílé bàbá rẹ ládùúgbò rẹ gbogbo ẹ̀dá tí ń fojú ìlara wù ọ́ gbogbo ọ̀nà kọ́nà tí wọ́n lè là kalẹ̀ bí ìdẹkùn láti mú ọ lórúkọ Jésù ọ̀run yóò jà fún ọ yóò gbé ọ lékè yóò dára fún ọ yóò sì dùn fún ọ ògo ni fún Ọlọ́run wa Jésù Olúwa wa àmín láàrin àbọ̀ ṣẹ́jú ẹ̀yin ara ẹ má gbàgbé ayé ń burú sí lójoojúmọ́ ni súnmọ́ ọlọ́run kó náà lè súnmọ́ kó lè máa gbé oníjà kó lè máa jà fún ọ ò ní pín nínú ibi ò sì ní pín nínú ìdààmú dídé jésù olùgbàlà ó súnmọ́ tòsí máa fìgbà gbogbo ronú eléyìí bí ó ti délé ta ó sì bá jésù jọba àlàáfíà ọlọ́run kò ní fi ayé rẹ̀ sílẹ̀ ògo ni fún orúkọ olúwa bá mi pín àdúrà náà fún àwọn ènìyàn gbogbo àwọn ènìyàn tó jẹ́ tiẹ̀ pín ìrí àdúrà yìí fún wọn bó o ti ń pín fún wọn bẹ́ẹ̀ ni agbára ọlọ́run yóò máa gbé wọn náà sókè àlàáfíà ni fún ọ jésù olúwa wa àmín. gbogbo èèyàn ẹ pariwo. ní kó sọ̀rọ̀ sókè. ọ̀pọ̀ ló ti kú tí wọ́n sì fi ilẹ̀ bóra. ẹ̀yin olúwa gbogbo àlàyé olúwa mọ̀ yín.

títóbi rẹ lèmi fẹ́ máa ròyìn fún ayé gbogbo ẹ̀yin tó mọ títóbi rẹ àtẹ̀yin tẹ́ ẹ gbà á ní ọba àwọn ọba ẹ wá kájọ wólẹ̀ ká ṣe kábíyèsí ká ṣe kábíyèsí fún aláàfin ọ̀run. àwọn erùpẹ̀. ẹlẹ́dà aláàbò wá. In Jesus' matchless name, we give our worship. And the children of God on this holy ground, we say, "Believe believing Amen. Wàá máa jó bí wọ́n ló ń tó ọtí tẹ́nìkan bá tó bèrè lọ́wọ́ ẹ pé kí á ló dé sí òsì kí n ti yín báyìí ó wàá sọ fún pé ìyanu tó máa tẹ̀lé tàbórà yìí ojú ẹ máa rí. Church, are we ready to praise God? Church, are we ready? Hallelujah. èmi kò lè ṣe kárí mọ́ olúwa o. bó bá ṣe wọ̀n ẹni ó ṣe jó kò sọ́lọ́pàá tó fẹ́ mú àwa lálẹ́ bí lálẹ́ yìí. Kimaneshe, Kimaneshe. olúwa. ẹni tó bá fẹ́ rojọ́ ní ìsìn wọ́n rán sí ẹni tó bá fẹ́ rojọ́ ní ìsìn wọ́n rán sí ẹni o.